الحمد لله ثم الصلاة والسلام على خير الأنام نبينا محمد وعليه وصحبته أجمعين قلوا أبا ọ̀kan أبا ọba tí ò lórogún ọba tí ò nínú alukur'an alápẹ̀lẹ́ ọlọ́wọ̀lẹ́dí iná káfàrú akadàbú bí ayatina ọ̀lá ìkà asáàbò ní jahim nígbà tó sọ̀rọ̀ nípa ìpè àwọn ahlul kitab ìpè wọ́n níjà àti ìṣe ìfọ̀rọ̀wérọ̀ láàrin àwọn yahudi àtàwọn nasara wípé báwọn méjèèjì bákàtí ẹ̀ burú àwọn kan wọ́n burú jù àwọn kan lọ nínú àwọn méjèèjì àwọn tó sì burú ju àwọn náà làwọn yahudi lẹ́yìn ìgbà náà ó wá gbóríyìn fáwọn nasara àwọn tó padà gba islam nígbà tó dodo ọ̀rọ̀ ọlọ́run ọba àtọ̀rọ̀ anábì rẹ̀ muhammad sallallahu alayhi wa sallama tó padà dọ́dọ̀ wọn ó ní fa afabahumullahu bima qalu jannatin tajri min tahtiha al-anharu khalidina fiha wa dhalika jazaa'ul muhsinin onílùwà olùwà san wọ́n lẹ́san àwọn ọ̀nà sọ́rọ̀ yẹn bima qalu látara tí wọ́n sọ lọ́rọ̀ látara pé wọ́n padà ṣe ṣàhádàtù an la ilaha illallah wa anna muhammad rasulullah olúwa ní ìtúpadà wá jẹ́sàn wọn òun náà ní jannati tajri min tahtiha al-anharu khalidina fiha àwọn àlìjánà táwọn odò tí wọ́n sàn nínú wọn khalidina fiha àwọn nàṣọ́rọ́ tí wọ́n gba ìsìláàmù yẹn wọ́n mọ bẹ́ńbẹ̀ lọ gbére wọ́n ní wàzá ní gàjàzá olùmọ̀sínín wàzá ní gàjàzá olùmọ̀sínín kí ẹ máa jẹ́ ẹ̀sọ́ fún àwọn tó bá ṣe dáadáa lónìí olùwà ni wọ́n lẹ̀dí na kàfàrú akẹ́zàbò bí ayatina tabari nù àwọn tí wọ́n pe àmì wa nírọ́ inú àwọn yahudi àbàbá àwọn nàṣọ́rọ́ torí bó ló wá ṣe yin àwọn nàṣọ́rọ́ tó yẹn àwọn kan bẹ nínú wọn tó pe muhammadu lónírọ́ ọwọ́ ni wọ́n lè iná gbogbo ẹni tó bá ṣe allah tí ò gba ọba gbọ gbogbo ẹni tó bá sọ yé pé mẹ́ta lọ́kan lọ́lọ́ àbí jésù ọmọ ni ọ̀kẹ́zàbù bí aya tìǹà tó wá ka àwọn wa fún tó wá nírọ́ ni wọ́n à ìtọ́lọ́mọ̀ sọ nínú ni mọ̀rẹ́ wọ́n ní ẹgbẹ́ nìyí sọ̀n olùwàwọ́ ní òòlà ìka sáàbù ní jahim àwọn ọmọ náà jahimi nìyẹn àwọn yẹn ni wọ́n wọ náà jahim abẹ́lúwa wa kó mọ̀jà sínú olúwa wa kó má ṣe wá nìkan nínú àwọn ọmọ náà wọ́n ni wọ́n lẹ́dí iná káfàrú akẹ́gbàgbò bí náà òlà ìka sáàbù níjàṣe lẹ́yìn ìgbà náà olùwà ni ayọ̀ iná àmọ́nú látò harimu tó yíba àti ma àhàlálọ́ òlà kùmọ̀ látàtàdú inna Allaha la yuhibbul mu'tadin olúwa ní àpẹ̀yìn olùgbàgbọ́ òdodo la tuharrimu tayyibati ma ahalla Allahu lakum la tuharrimu tayyibati ma ahalla Allahu lakum ẹ má ṣe léèwọ̀ fúnra yín àwọn nǹkan dáadáa àwọn nǹkan halal tólúwa wa tó ṣe lẹ́tọ̀ọ́ fún yín ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má pè léèwọ̀ ìtọ́lọ́wọ́n ọba ọba pè léèwọ̀ sọ fún kàràkìlẹ̀ ọba ti pè léèwọ̀ ẹ̀yin olùgbàgbọ́ òdodo kan dáadáa àwọn tó wà lẹ́yìn ọlọ́dún ẹ̀yin olùgbàgbọ́ òdodo látọ̀ àárọ̀lẹ̀ mọ́ tọ́yìn bá ti mọ́ ahálàlọ́hù lakum ẹ má ṣe léèwọ̀ fẹ́mi ara yín àwọn tó ṣe lẹ́tọ̀ọ́ fún yín wàlá tàdó ẹ sì má kọjá àlà látàdó filhalali aw filhalal ẹ má kọjá àlà níbi halal ẹ má pè tó jẹ́ halal ní haram ẹ má sì pè tó jẹ́ haram ní halal ẹ ṣọ́ra yín ẹ̀yin mùsùlùmí ó ní inna Allaha la yuhibbul mu'tadin dájúdájú olúwa wa kò nífẹ̀ẹ́ àwọn aláṣẹ́bòrò kò nífẹ̀ẹ́ àwọn tó máa ń kọjá àlà olúwa wa ò nífẹ̀ẹ́ wọn wọ́n ní wa nazala lamma hamma qawmun mina sahaba an la an yulazimu as-sawma wal qiyama wala yakurubu nisa wa tiba wala yakulu lah wala yalamu ala firash wọ́n ní aya ta kan yẹn ó sọ̀kalẹ̀ nípa tí nígbà táwọn kan nínú àwọn sàbí anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó sọ pé àwọn àwọn ọmọ gbàwẹ̀ sáà ni táwọn bá gba ramadan àwọn fi zulukọ́dà lè àwọn fi ṣàwálì lè àwọn ìṣòro kan táwọn gbogbo ajé ayé àwọn ìràwọ̀ máa gbà wọlọkìyà gbogbo òru làwọn fi wọnyẹn lọfìlà àwọn ò ní sùn kan wọ pé à àlìkìyàmà àlìkìyàmà lọ́jọ́ alógún pé ẹ ẹ ẹ bá fẹ́ wà lìjẹ nà kò gbọ́dọ̀ sọsàn kan tí ò fi gbọ́dọ̀ má gbà wẹ̀ tí ò fi gbọ́dọ̀ má fi gbà wẹ̀ kò sì sóru kan tí ò gbọ́dọ̀ mọ yẹn lọfìlà bẹ́ẹ̀ tó táwọn láyà kúrúbù nìsà àwọn òní sún obìnrin mọ́ àwọn ìyàwó àwọn nínú kan gbà báwọn pé tọ̀ àwọn kọ àwọn táwọn ìjọ kọ o àwọn òní ta sí ọ mọ́ tàbí tó wàá fi lè gbà tó kà fún kọjú ilé bàbá rẹ̀ wá tíìb àwọn òní lọ́mídà àwọn fílọ́mídà sára ẹ má fílọ́mídà sára alátíkánù ológe nìyẹn ẹ lólo lè fẹ́ lólo ayé tí wọ́n fílọ́mídà sára a ní wọ́n máa bu tì tó bá ti bu tì agbẹ́rẹ́ pé kí ni òṣùmọ́lọ̀ nìyẹn Allahu Akbar wàlà yakulu lahab àwọn òsì ní jẹran mọ́ ẹran bó ẹran náà mà ọmọnìyàn ó sì máa jẹran àní kó wá lúpọ̀ọ́gì olú olú ewé ẹ lọ wọ́lú ewé kẹjá gbúre lẹ́yìn kẹ ẹ si náà ti ẹ kà wọ́n bá kankan mọ́ sọ́mọ́ ẹ àwọn ẹ̀jẹ̀ ń jẹ gidi àwọn ń jẹ ráìsì àti dòdò ẹ̀jẹ̀ ráìsì àti chicken ah ẹ bẹ̀rù ọlọ́run ẹni bá bẹ̀rù ọlọ́run kò yẹ kó máa jẹ ráìsì àti chicken kò yẹ kó máa jẹ yín àti ẹyìn ògúnfe ẹ ẹ sọ àwọn ẹ̀jẹ̀ ní mo táyé ń sọ yìí ẹ táyé ti polúkú mu sùn yìí agbélódodo agbélódodo lẹ́fẹ̀ẹ́ wà àlejò nínà kò yẹ. <laughs> olùwàwádìí ilé ayọ̀ lẹ́dí iná àmàlú látún hárìmù tọ̀yìnbá tìmọ̀ àhàlọ́lọ́ tààtàdù gbogbo àwọn tí wọ́n bá pe tólúwa wá se lẹ́tọ̀ọ́ tó bá lórí ara wọn wọ́n ti kọjá àlà nìyẹn bá ṣe ṣàlàyé lánàá níjòkó tó nìyẹn fi sọ kàrẹ́ pé wàlá tàdó àìlá tàtàjá wàzù amúrọ̀lọ́ ẹ má kọjá àlámọ̀rí ọlọ́run wọ́n ní iná lọ́hàlá yòóhébù ní mọ́ tẹ́lẹ̀ dájúdájú olúwa wa ò nífẹ̀ẹ́ gbogbo ẹni tó bá ń kọjá àlà gbogbo ibi tá a bá ti kọjá àlà pátápátá olúwa wa ò nífẹ̀ẹ́ wa níbẹ̀ yẹn gbogbo ibi tó o bá ti kọjá àlà lọ mọ̀ pé ààyè tó o ti kọjá àlà yẹn èso olólùfẹ́ ọlọ́run ó lè jẹ́ olólùfẹ́ ọlọ́run láàyè mí o gẹ́gẹ́ bí sẹ́kùn islam ti ṣàlàyé pé àlèwìláyà ẹnìkan ò lè jẹ́ àlèwàléyù lọ́ọ̀hìn mọ́tòlákù in all ramifications ẹnìkan ò lè jẹ́ wàléyù láì in all ramifications ibìkan máa wà sẹ́yìn ó ti máa sẹ́lọ́n ṣùgbọ́n bí tó o bá ti ń ṣetọ́ ọlọ́run ọba yẹn wàléyù láì nìyẹn bẹ́ẹ̀ ibi tó o ti ń sẹ lọ́wọ́n ọba yẹn oyè ṣe wà líyìí láì níbẹ̀ yẹn bí ẹnì kan bẹ̀rù áá kì í sẹ lọ́wọ́ àìrọ̀ àìrọ̀ kì í sọmọ nìyẹn wọ́n nìyẹn ó di mọ́lákù ó dìde màláìka nìyẹn káàsì ṣàṣìṣe nínú àdámọ́ ọmọ nìyẹn nìyẹn ṣùgbọ́n o ibi tá a bá ti ń ṣàṣìṣe ká mọ̀ pẹ́ra padà ká sì tó bá wọ́n ní inna Allaha la yuhibbul mu'tadin inna allaha la yuhibbu al-mu'tadi olúwa ò nífẹ̀ẹ́ gbogbo aláṣejù wọ́n ní wa hadhihi al-aya wọ́n ni àyà yẹn aslun fi taruki tanatu'i wa tashaddudi fi ìpìlẹ̀ ní níbi ìmọ̀ yìnyínú tanatu'i ìsàṣejù wa àti ìmúlẹ̀ kókókókókó níbi ìjọsìn fọlọ́wọ́ You ìmọ̀ sàṣejù níbi ìjọsìn ẹ̀rọ pé kò ń ráyè ìyàwó máa ah, wọ ìyàwó kó jẹ́ rẹ̀ mú o náfìlà ní sáà kò tó burú ní káwọn mọ́sálásí o ṣùgbọ́n àwọn ìyàwó wa ní náà wọ́n ní bùkátà sí a ó láwọn àsìkò tá a mọ̀ bá wọn ṣeré pa nulẹ̀ ẹ̀yin tí ò bá lè bóbìnrin ṣeré pa kó wọ́n fẹ́ yàwó.

àwọn abáṣà tí wọ́n ń tàkìtì tí wọ́n ń juwọ́ ọ nínú mọ́ṣáláṣí ànábì ó sì lídìí ó sì mú lọ́bẹ̀ ó sì ra kọ̀rọ̀ kan wọ́n sì ń wò wọ́n ló sọ ti tó oníwò ti tó fẹ́ dá fóònù fóònù kan lẹ́gbẹ̀ẹ́ jẹ́ owó o rí àwọn ti lọ kí nìkan oṣù mẹ́rin àwọn olùbìlà ní tó lè mú wa lọ fíá oní jihad àbíkálọ kẹ́kọ̀ọ́ pé àwọn ṣèjọsìn lọ àṣedáwà kan lọ ni àwọn lọ fíá pẹlẹkọ yẹn náà sì lè fúgbà díẹ̀ ní láti lọ fíá ó wà lé wa lu aṣọ tó pọ́n lé dáadáa láti fi dí fún wọn ó fi dí fún wọn kó tó lọ mí tàbí lọ kẹ́kọ̀ọ́ mi mo kí àwọn mo ní lifestyle subhanallah àwọn kan sọ wípé àwọn lọ ìjáde last time àbá anájú òṣèwé sallallahu alaihi wasallam àwọn sábẹ́ òṣè táwọn yóò bá lọ rìn àjò yóò mú ìyàwó ẹ̀ dání tẹ́lẹ̀ lọ lifetime. tó bá kàn tẹ́ ẹ̀kọ́ rẹ̀ tẹ́lẹ̀ lọ lifestyle ẹ̀ mú ìyàwó yín dání ẹkún ọ̀dá ní kẹmọ lọ́jọ́ hòtẹ́ẹ̀lì ẹ máa sanwó títí títí pàtẹ́fọ́ sanwó hòtẹ́ẹ̀lì oṣù méjì ẹ sá lọ lé yín padà. <laughs> wọ́n ní àwọn ìyàwó ilẹ̀ ilé ẹ jókòó tó àwọn obìnrin gan lé gan-an ẹ̀ tí ì rí tí wọ́n kẹ̀tẹ̀ máa bèbí lẹ́rù nìyẹn. àwọn obìnrin táwọn fi sún náà bọ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ ọ̀rọ̀ ìmọ̀ọ́nì táwọn fi ń bọ́ wọn ẹgbẹ̀rún ọlọ́ọ̀gì nìkan ẹ̀ tún sì wà wù lójú yín tí mi máa wù wá ní ọ̀gá ah, ṣé èso lágbájá bó ṣe gbọ́ wà sí tó ìkẹ̀kọ́ bó ṣe rí nìyẹn èyí máa fún obìnrin lẹ̀ fá oṣù mẹ́rin ọ̀lọ́ ìwọ́n ò ti yàyà fún ẹ̀fẹ́ torí ọlọ́run ọlọ́run bá wa tọ́jú wọn ah, ọlọ́run ló bá tọ́jú èrè òótọ́ o ṣùgbọ́n ká mọ mójútó ra báyìí ká mọ bára wa sọ̀rọ̀ báyìí kì í ṣe kékeré tó bá ṣe kọ́ lọ́ọ́ ló máa ń tọ́jú èèyàn lóòótọ́ ni àlẹ́bí sọ̀rọ̀ lọ́hùn àlẹ́ wọ̀ṣẹ̀ kò gómìn bá lọ́jọ́ friday friday kó bá wọn sàbẹ̀ sọ̀rọ̀ friday friday yóò máa ṣe wá sọ̀rọ̀ sàbẹ̀ rẹ̀ ìtọ́kùlọ̀ ìtọ́kùlọ̀ ìtọ́ aya ya ayọ nọọsù ìtakùn rọbàkù ya ayọ ẹlẹdìnà amọn ìtakùn lo hakọtù takùn lọ àbí gbogbo ìgbà táwọn bí fi kú takùn lọ takùn lọ lóṣù fáwọn sàbí tó wá sọ fẹ́ẹ́ dáa máa ń jáde tẹ́ jáde fòtù tẹ́ fi ìyàwó lẹ̀ lé tẹ́bí máa pa wọn táwọn ìyàwó àwọn tọrọ ẹ̀dàgùn àwọn àwọn àwọn àfa wa wọn ti lọ gí ńlábíjẹ́ ni ẹ̀dàgùn ìgbìlẹ̀ ní kẹfì fanu wa à ọlọ́ọ̀hì ọkọ ìyàwó tó bá dẹ́rú ẹ̀wù tí ìyàwó ẹ̀ wá ń tọrọ jẹ kó tó dé fàhùwà áfímọ́n mùdọ́ yìí òun lè hákìlẹ́bí àlè yìí ẹlẹ́ṣẹ̀ ni tó rá wallahi gbogbo tó bá lọ yẹn tó bá ti pé iṣẹ́ olóore gan ni la yaqbaluhu Allah ọlọ́run ní gbà lọ́wọ́ ẹ̀ tòlúpàá nàbí sallallahu alayhi wa sallam ó ní kafa bil mar'i eastman ó tó ká pọmọ nìyẹn kan lẹ́lẹ́ṣẹ̀ àyìndọ́ yìí àmọ́ yakut nígbà tó bá ńlá tó bá láre àwọn tó yẹ kó mójútó. bí rẹpẹtẹ ẹ bá bí ọmọ ó mójútó wọn ó kọ́ wọn àmọ́dún bí lóòótọ́ ṣùgbọ́n iṣẹ́ ẹ̀dí ọ̀sẹ̀ kí ni tó rọrùn ẹ̀dí wà lè mójútó ọmọ fún ọ̀sẹ̀ kí ni tó bímọ ìtọ́ làwọn fi sọ ẹ̀ẹ́dẹ́ gbọ́n pọ̀ bẹ́ẹ̀ ni aláǹgì sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àlejò sọ pé ẹni tí ó bímọ tọmọ mọ ráre òun kọ́ làwọn fi sọ o ẹbí wọn kẹ́ tọ́jú wọn tẹ fún ọ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó yẹ kóró tẹ fún ọ lóúnjẹ jẹ èyí káwọn ọmọ yín jẹun tàbá sísẹ́gbẹ̀ tí ò bá tó káwọn sẹ́mi ìsí káwọn sẹ́mi ìṣe sí tàbá dáko igba kan lọ́dún yìí kádàgbà méjì lọ́dún tó ń bọ̀ kí àwọn ọmọ ó jẹun àwọn ìyàwó ó jẹun kọ́lọ̀ kó sànù wa o ṣe kọjá àlà ni kéèyàn sọ yí pé ìtọ́lówó ẹ̀dẹ́dà ṣe lẹ́tọ̀ọ́ tó ṣe ní halal kéèyàn pè ní kíni o kéèyàn pè léèwọ̀ ó ní wa kulu mimma razaqakumullahu halalan tayyiba wattaqullaha alladhi antum bihi mu'minun. olùwà ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo wa kulu mimma razaqakumullahu halalan tayyiba gbogbo tó lùwà bá ti pèsè fún yín tó bá ti jẹ́ halal yẹn máa jẹ́. gbogbo tó lu bá ti pèsè fún yín tó bá jẹ́ pé ni ẹ máa jẹ tẹ bá lówó ẹ̀ ó jẹ ò bá wọn ó jẹ mọ́ ni tó jẹ bá wọn tó bá lówó ẹ̀ rà kó ọmọbìnrin yẹn ọmọbìnrin yẹn yá yẹn tí ẹ bá rówó láti fi jẹ halal kéèyàn jẹ hmm? àwọn kan wọn ò gbádùn láyé gbádùn wọn ò jẹun jẹun jẹun láyé wàlọ́hì àwọn atálíkà tá a bá sọ́ra àwọn tó jẹun jẹun tó gbádùn láyé wọn tún ṣáájú àwọn àlìjẹ náà <laughs> gbogbo kan fádùn yóò wallahu dhul fadlil azim àjùlọ ọlọ́run ọba nìyẹn ẹni tó bá wo Allah ma fún sọtọ́ ti fi àjùlọ fẹ́ a máa bí ilé ẹ̀gbọ́n sì ránṣẹ́ pé a ń wọlé ń ha wọlé ń ha wọ́n ti pẹ́ náà wọ́n ti pa ha! táwọn ẹnìkan ni àwọn ló fẹ́ fún wọn tábà ti ń pè ìwọ owó wọn wọ́n sì olówó lọ́wọ́ ó yọ ṣàkà ó sì tọrọ àánú ẹ̀hán kó ah. kálukọ́ àwọn ẹ̀jẹ̀ kí ni kó máa jẹ àwọn ará Saudi àwọn ará Kuwait àwọn ará Qatar ẹ wọ́n ná wọ́n ná CBS àwa náà lówó yẹn lẹ wa nílùú wa o alówó yẹn fúnra àwọn tó lówó jù wọn lọ dáadáa o ṣùgbọ́n àti mówó yẹn jáde ká ná CBS wàhálà ní fáwa báwo ṣe wá náwó CBS tó yẹn wọn a máa jẹun lábàá máa jẹun lárúbáwá mẹ́ta wọ́n lè jókòó ti odidi ewúrẹ́ kan wọ́n kàn wọ́n yọ ẹ̀fun ẹ̀ wọ́n wà wọ́n wà á yẹn lódidi báyẹn wọ́n wà á yẹn ó gírílẹ̀ wọ́n máa yọ bẹ́ẹ̀ sí wọ́n á máa jẹ lábàá tó yọ bẹ́ẹ̀ sí tó ń jẹ yẹn ẹbí léèrè èló ló ń pín lẹ́nu owó rẹ̀ lóṣù níbi tó ti fi ṣe tọ́lọ́hún. ẹ̀yin tẹ́ ẹ̀yọ̀bẹ sí ẹran nílùú ti yín ẹ̀ sójú ọ̀nà ọlọ́wọ́ba tó wọn ẹ̀ sì lówó jù lọ ẹgbẹ́ ìyá méjì wá jà wá pọ̀ alówó lọ́wọ́ àna da sára àwọn lówó lọ́wọ́ wọn na sójú ẹ̀sìn wọn tún wá jẹun da. sábà lówó lọ́wọ́ ẹ jẹun a máa mu wàrà yóò mu

oṣù mẹ́rin a máa lọ tí èdè ò ní rú bẹ́ẹ̀ ni tó bá sì dé náà ànábì á jẹun sallallahu alaihi wasallam gbogbo ẹ̀ ló fi kọ́ wa pé tó bá gbẹdẹmukẹ ẹ̀nà tó bá sì dé gbẹngbẹngbẹ ẹsẹ̀ kí ni o ẹsẹ̀ sùúrù. ẹni wàá gbolo orin màrọ́ razaqakumullahu halalan tayyiba ẹ máa jẹ máa mu ẹni tọ́lọ́run bá pèsè fún yín tó bá ti jẹ́ halal tó bá ti jẹ́ halal ẹjẹ ẹmu ṣùgbọ́n o látúsùrìfù láyé mi nìyẹn ẹ má ṣàṣejù ẹ má jàjẹ jù má jẹun débi wípé àwọn agbè ọ̀dìdè ni má jẹun débẹ̀ yẹn. oníwàtàkùn lọ́rà lẹ́dí àtúnbí mọ́mìnà nì. واتقوا الله الذي أنتم به مؤمنون ó ní ṣùgbọ́n ẹ máa bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run ọba tẹ́ sọ pé ẹ nígbàgbọ́ nú ẹ yẹn halal Allah tẹ́ ń sọ wípé yẹn rẹ̀ ti ń jẹ ti ń mu tí wọ́n ní ẹ má jẹun gbàgbé aláìní ẹ má fọwọ́ mẹ́rẹ̀ jẹun nígbà táwọn kan bẹ lẹ́gbẹ̀ẹ́ ilé yín táwọn òró ń jẹjẹ ẹ rántí àwọn náà àfọwọ́ ní tẹ̀síìr ni ní wọ́n kúló mímọ́ rọ́ọ̀sà kọ̀ọ̀kan lọ ń yìí bá wàlùmánà kùlúlẹ̀ halálà tọ́yíbà mímọ́ rọ́zà kọ́kùnmù lọ wọ́n ní tùmọ̀ àyà ni pé ẹ máa jẹ halálì tó mọ́ ìyẹn nínú tọ́lọ̀ bá pèsè fún yín wàtàkùnlọ́ àlẹ́dí àrùn tó bèèrè kẹsì wọ́n fẹ́ la òfin kankan lẹ̀ nínú àwọn òfin ẹ̀sìn èyí tí ó mọ kọ́ wa máa ṣe nínú àlámọ̀rí ìsẹ̀mí ayé wa tó gbé Qur'an bá ṣe ń ka ìtàn níbẹ̀ ìtàn àwọn tó ti lọ àti ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ sáwọn mùsùlùmí nílùú Madina à ń ka nínú Qur'an bẹ́ẹ̀ náà lolúwa wa jalla subhanahu wa ta'ala ló ń la àwọn òfin kalẹ̀ tó ń bẹ nínú Qur'an àwọn ayatul ahkam àwọn aya tó jẹ́ aya tí olúwa wa tó fi ń la òfin kalẹ̀ ọdílá yóò akídòkùnmù lọ́wùrẹ̀ lágòwẹ̀ fi àìmánìkùn wàlákí yóò akídòkùn mímọ̀ akọ́tùmù àìmánì fàkàfàárọ̀tò طعام عشرة مساكين من أوسط ما تطعمون عليكم أو قسوتهم أو تحرير رقبة ومن لم يجد فصيام ثلاثة أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم واحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون àwa tá a nífẹ̀ẹ́ ká máa búra sáà wàláhì mi ò ní ṣe kíníkà wàláhì kíníkà ni màá ṣe olúwa wa ó fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ níbi àyíká dé yìí ipe tó bá búra tó wá fẹ́ sẹ́ ìbúra rẹ̀ fẹ́ ṣe kàfàrà rẹ̀ ní tó fi sẹ̀rẹ̀ o. ó ní láyò akéèdò kò mọ̀ lọ́wọ́ bí lágùn fi àìmánìkùn olùwà ò ní gbà yín mú níbi ọ̀rọ̀ tẹ́ ẹ bá ṣèṣì sọ tẹ́ ẹ lánìyàn pé ẹ fẹ́ sọ ó ṣèṣì jáde lẹ́nu yín ni fi àìmánìkùn nígbà tẹ́ ẹ bá ń búra wàlákín yóò àkèròkun bí ma akọ́tùmùlà àìmá ṣùgbọ́n tẹ bá máa mà sọ tẹ sì búra lé lórí tẹ búra tẹ mọ̀ ń tẹ̀ ń sọ ẹ mọ̀ ń tẹ̀ ń sọ nígbà tẹ sọ nígbà tẹ ń búra yẹn. fàkàfàrọ́tùhù Allah gba yín mú sí yẹn ṣùgbọ́n tẹ bá ó ní fàkà fáàrọ̀ tó hó ìtọ̀ àmú aṣàrọ̀ tí mọ̀ sàkín ìtẹ́fìsì kà fára rẹ̀ ó ní pé ẹ fún àwọn aláìní mẹ́jọ sọ́rí mẹ́wàá ẹ fún wọn ló ń jẹjẹ ó ní mìíràn áùsàpì máa tuntun ìmúnà àhìlíkún ní déédéé ìtàwọn aráalé tí náà ń jẹ jẹ wọ́n sọ pé rice àti dòdò àti chicken lẹ́mọ́ ń jẹ nílé yín ẹ jẹ ìyẹn lọ́wọ́ alẹ́ ẹ jẹ chicken lọ́wọ́ ọ̀sán ẹ pèsè mọ́ ń jẹ nílé yín nìyẹn tí kanú yín bá fẹ́ sẹ́ka fàárà ní tí ó fi sẹ́ka fàárà yẹn òun náà ni gbọ́mọ yẹn sílẹ̀ gbé sílẹ̀ gbé sílẹ̀ gbé sílẹ̀ òun náà ni. kó fún aláìní mẹ́wàá kó fún lóúnjẹ jẹ nígbà èdè oúnjẹ tẹ̀ ń jẹ ní yìí wọ́n sọ pé ìta ẹ̀ máa ń jẹ ilé ti yín láàárọ̀ ẹ̀jẹ̀ rẹ̀ sí láì fẹ́ já sí lọ́sàn-án ẹ̀ mú ọjọ́ kejì tẹ̀wá fẹ́ sẹ́kà fáàrà yín. irú ráìsì tẹ máa ń jẹ tẹ kì í fẹ́ já sí yẹn òun náà lẹ́jẹ ẹ má fọ́n gàrí mu ẹ sábà ń jẹ ráìsì àlàásọ́tú fìtọ́ àmìkún àrùz. wọ́n ní àwọn kìí sọ àtúhùn tí ẹ bá rí oúnjẹ fún àwọn èèyàn mẹ́wàá aláìní mẹ́wàá àwọn kìí sọ àtúhùn tàbí kẹ́ ẹ rán aṣọ aṣọ fún àwọn aláìní mẹ́wàá tòkìtìlẹ̀ aṣọ tòkìtìlẹ̀ fún àwọn aláìní mẹ́wàá Odi di méjì àwùtàrí rọ́kọ́bá tàbí tẹ́ ẹ̀ bá tí ẹ̀ bá rí aṣọ rán kìí pẹ́ lágbára ọ̀bọ̀ ẹ̀ rí rán then ìtẹ́tú lè ṣe òun ni kí ẹ bọ́kùn lọ́rùn ẹrú kan láti máa ni pé ṣe wà láì èèyàn fẹ́ tọ́rọ̀ yẹn sọ. kí ah wàlọ́ọ̀hì mo polu ẹlẹ́dàá tí mò ń jọ́sìn fún òun fi búra òun tún lọ kẹ́kọ̀ọ́ mọ́ láyé òun òun o lè kó mọ́ ìjọ tó bá fẹ́ padà lọ sẹ́kọ̀ọ́ ó gbọ́dọ̀ ṣẹ́kà fara rẹ̀ ìkànnù tí ó fi ṣẹ́kà fara inú kó fún aláìní bá tàbí kó wàṣọ fún wọn tàbí kó bọ́ ọkùn lọ́rùn aláìní kan ìkànnù mẹ́tẹ̀ẹ̀ta yẹn mutasawiyat ni wọn ó ṣe déédéé ara wọn ìtura tìrú mẹ́tẹ̀ẹ̀ta yẹn ò lọ. ìgbà tí ò bá lágbára ìkànnù mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó ní fama lamu yẹ́jì ìdẹ́fà ṣìyà mọ́tàlá àti àyàm ẹni tí ò bá lágbára tí ò bá lágbára ni o kò lágbára àti fáláì ní mẹ́wàá ló ń yẹ tàbí kó waṣọ fún wọn tàbí kó bọ́rùn lọ́rùn aláìní tó o bá ti lágbára yẹn ó ní fàṣíyàmù farasa àti àyàmù ló tó kù àwẹ̀ ọjọ́ mẹ́ta àwọn èèyàn ń ṣàṣìṣe mẹ́yẹn àwọn èèyàn wọn lágbára àti bọ́kùn lọ́rùn ẹrú àbí kí wọ́n fáláyé lóúnjẹ mẹ́wàá tàbí kọ́ fún wọn lásán àwọn mẹ́wàá ní wọn kọ́ fún wọn lásán wọ̀ wọn ni àyẹ̀bá lè gbàwẹ̀ náà òun sáwẹ̀ irọ́ o ìwọ tó bá lágbára àti bọ́ aláìní o gbọ́dọ̀ bọ́ wọn ìwọ tó bá lágbára àti bọ́ kùn lọ́rùn ẹrú kan o gbọ́dọ̀ bọ́ ìwà tó o bá lágbára yẹn ló tún ku ààwẹ̀ ọjọ́ mẹ́ta onídàálì gàgà fàárọ̀tò àìmánikún ìzà halaftum olúwa ní ìtara ìbúra yín nìyẹn nígbà tẹ́ bá búra tẹ́ bá fẹ́ tó ọ̀rọ̀ yẹn sọ. So. wàáfàdó àyèmọ̀nàkún tó bá rí ẹ máa sọ́ra níbi ìbúra yín mùsùlùmí máma búra gbogbo gbàkọ́rọ̀ mọ́ ti dọ̀rọ̀ wọn lọ́ọ̀yì tọkọ́bìnrin káàbà ni ò tún bọ́ sọ̀rọ̀ mọ́ yọ́tọ́ fẹ́ bá sọ̀rọ̀ ó sì kàfàrà. mo ní sọ kiri kama mo ní jẹ́ kiri kama mo ní kiri kama àwọn èèyàn máa bá di pé wọ́n lọ ìwò ní òun ní momi òun ní momi kẹga wọ́n lọ́wọ́ ní momi kẹga wá yóò tó wá lọ nínú gbó tẹ́ẹ̀rọ omi kankan mu tẹ́ẹ̀tì rìn yọ ọ̀sẹ̀ kan tẹ́gbẹ́ omi tẹ́ẹ̀rí gan ó burú tóbi gàgá lọ ó ṣẹ́ka fara àṣẹ́ka fara yẹ wàá sì tán rẹ̀ olùwà ni wàá fàdó àìmánàkùn ẹ máa sọ ìbúra yín alimuslimu la yuksiru minal àìmán mùsùlùmí ọmọ búra sáásáásá tọrọ bá lè tán lẹsọ ọmọ búra kò sínú sí ma mùsùlùmí kọ́ máa búra sáásáásá tọrọ wọ́n ti yìnbọn lọ ó ti búra ó ti búra kò sínú sí ma wa. wani kazalika yubayyinu Allahu lakum ayatihi la'allakum tashkurun kazalika yubayyinu Allahu lakum ayatihi la'allakum tashkurun ala báyìí lolúwa yín ṣe ń ṣàlàyé àwọn àmì rẹ̀ fún yín kẹba lè jẹ́ni tí ó máa dúpẹ́ fún Allah torí pé bá tọ́lọ́ fẹ́ ṣe fún wa níbi pé ká lè mọ sọ ìbúra wa ọlọ́ọ̀hì nígbà tínú bá ń bí wa ń gbà míì tá fẹ́ búra bú ọlẹ́yìn ní segínìkan ní segínìkan tí ẹ bá gbé dun mi tí ò sí wa láì yẹn tára rẹ̀ bá wá fẹ́tù ah, ọlọ́ọ̀lọ́ mọ̀ ní mọ́ búra lẹ́ẹ̀kan ọlọ́ọ̀lọ́ mọ̀ mo mọ̀ dúpẹ́ fọ́lọ́ tí mi ò lẹ́ẹ̀kan. كذلك يبين لكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون báyìí lolúwa yín ṣe ń ṣàlàyé àwọn àmì rẹ̀ fún yín la'allakum tashkurun kadhalika yubayyinu Allahu lakum ayatihi la'allakum tashkurun afọ́ onítẹ̀sílẹ̀ wọ́n ní wọ́n ní láyò àkílùkùnmù lọ́hùbí láwífí àìmáníkùn wọ́n ní láyò àkílùkùnmù lọ́hùbí láwífí lìkáìn olúwa ò ní gbayín mú látara èyíkéyìí ntí ẹ̀bá màámà sọ fi àìmáníkùn huwa ma yasbuku ilayhi lisan min ghairi qasdil halif wọ́n ní téèyàn kí máa máa sọ níbi ìbúra onítàhán bá tèsì sọ téèyàn gbà lẹ́yìn téèyàn lánìyàn gbóhùn fẹ́ búra. kàkọ́lì ìsàn láwọ̀ lọ́ọ̀hì ọ̀bàláwà lọ́ọ̀hì yíyá kọ́ lọ́ọ̀hì ha a ha yẹn kò sí tààrà ha fojú pé wọ́n ni ذلك البخاري عن عائشة رضي الله تعالى عنها. anha ما ni wọ́n Bukhari يا yẹn wá lọ́dọ̀ yàwó Aisha ipe Olúwa wa jalla subhanahu wa ta'ala kò ní gbà wá mú fún bírú àwọn ọ̀rọ̀ yẹn la wallahi bala wallahi Olúwa wa ò ní gbà mú fún olùwàlá gbíyànjú gan bí ma àkọtòmọ́lẹ̀ àìmáàní ṣùgbọ́n olúwa máa gbà yín mú níbi tẹ́ bá pinnu búra lé lórí ìbúra tẹ ẹ bá ṣe pẹ̀lú ìpinnu olúwa máa gbà yín mú lé lórí walakin yu'adhibukum bima aqattumul ayman ay bima aqattumul aymana alayhi bí an halaftum an qasdin tẹ ẹ bá màámà búra lórí nǹkan kan tẹ ẹ màámà olúwa máa gbà yín mú lórí ìyẹn onífàkà fáàrọ̀ tẹ bá fẹ́ tún ọ̀rọ̀ yẹn sọ ìtẹ màmá búra lé lórí yẹn ayé àlìyẹmínú ìdá hanas tún fíhì nígbà tí ẹ bá búra tẹ wá fẹ́ síka rẹ̀ ìtẹ̀lẹ̀ ní ṣe ẹ wá fẹ́ ṣe àbítẹ̀lẹ̀ fẹ́ ṣe ẹ wá fẹ́ mọ́ ṣe lẹ́yìn ìbúra yẹn ni hinsu ó ní fíhì ìtọ̀ ààmù aṣọ́rọ̀ tó mọ̀ sàkè. ìtanràn rẹ̀ ni pé kẹ́ ẹ bọ́ aláìní mẹ́wàá ló aláìní mẹ́wàá ló ń jẹ ìkúlì mìskínní múdà aláìní kọ̀ọ̀kan ló jẹ múdù oúnjẹ kọ̀ọ̀kan min asọ̀tì ma ìmúnà mínú àlékù ní dèdè tẹ́ fáwọn ará alẹ́ yín jẹ àkọ́sọdúhu wà ágbólábùhu láàláhu wà kì í ṣe kì í oúnjẹ tó wọ́n jù nínú kì í sì ṣe tí ó ṣe ni tó wálẹ̀ jù tó wà níwọ̀ntúnwọ̀nsì ó lè máa fún wọn jẹ. wọ́n ní aókè swatuhu tàbí kẹ́ ẹ fún wọn lásọ̀wọ̀ àwọn aláìní mẹ́wàá yẹn wọ́n ní bímọ yusamma kiswa níta àmọ̀sá sọ kakomis wa imama wà ìzáàr kẹ́ fún ní kọ̀m̀plítà sọ àbí tó bá kọ̀m̀plítà sọ láwàní mọ́ aṣọ òkè àtàṣọ ìsàlẹ̀ wọ́n ní wàlá yakfi dáfù àmọ́ zúkìrọ̀ ìlàmìskín wáhídọ̀ aléhi ṣàfẹ́ wọ́n ní kìwáṣọ aláìní kan lẹ́kọ̀ọ́ gbóyan yẹn fún àyí gbogbo aṣọ mẹ́wàá yẹn kìí aláìní kan lẹ́fún aláìní mẹ́wàá lẹ́mọ́ wá wọ́n ní ilé iná lòfin náà ni mọ́mú ṣàfẹ́ àwòtàrí rọ́kọ̀wà àbí kó yẹ pé ẹbọ́kùn lọ́rùn ẹrú wọ́n ní tàrí olùkìrọ̀ kọ̀wà kẹwọ́ kùnrin ẹ̀rú kan ẹ̀rú yẹn wá lé lé mùmínà kama fi kàfàrọ̀ tó tọ́sí ẹ̀rú tó jẹ́ mùsùlùmí ló gbọ́dọ̀ jẹ́ mùmínà yẹ bó ṣe wá lo kàfàrà tá a máa ń ṣe fún ìṣèṣìgbẹ̀mí ẹlẹ́mì wà vihar àbí kàfàrà tá a máa ń ṣe fún ìfi ẹ̀yìn ìyàwó èèyàn wí ìyá èèyàn. àwọn ìlànà mọ́tòlákì alálùmọ́kọ́yà ibẹ̀ yẹn a fẹ́ gbé àyà tó túlẹ̀ afẹ́gbé sábẹ́ àyà tó rágbà sí àyà lè túlẹ̀ mutlak lélẹ̀ àwọn àyà tó rẹ́gbẹ́ rọ́kọ̀bá ti mú mí náà ti so mùkọ́yídù nìyẹn so àwọn lókè mutlak àwọn mutlak yẹn tú so ayẹ́ pé ẹrú tó jẹ́ mùmìnà la gbọ́dọ̀ bọ́kùn lọ́rùn rẹ̀ ọ ní famalamu yẹ́ jìdì yìí mọ́ zókè ẹ̀ tí lágbára tí wàá lágbára ìkànnì gbóntá sọ yẹn ọ̀sùnyàmù sọlá sàtì àyà ìgbà yẹn ló tó ká àwẹ̀ àwẹ̀ ọjọ́ mẹ́ta kàfàrọ́tùhù wàzọ̀ yìírò ánàhù láyé sọ́rọ̀tù tọ́tọ́bọ̀ ìwà àlẹ́ ìṣàfẹ́ àwẹ̀ mẹ́ta yẹn níbí kì í wá ṣe mùtàtàbí art kì í ṣàwẹ̀ ọjọ́ mẹ́ta léraléra wọ́n ní kì í ṣe mọ́jẹ̀mù fún tb kì í ṣe mọ́jẹ̀mù níbi tb ṣùgbọ́n níbi ti br méjì kí ni o léra ni alùgbọ́yẹ ṣùgbọ́n ibà kò rí bẹ́ẹ̀ wọ́n ní orí tí wọ́n ṣàfihàn wà nìyẹn ìtúsọ̀ zọ́hìrì náà háyà ẹ̀ nìyẹn onídàálé kàkà fọ́rọ̀ táìmọ̀ nukú ìdá halaftu eléyìí náà ni ìtí wọ́n jẹ́ ká fara fáwọn búra yín nígbà tẹ́ bá búra tẹ́ wá síka rẹ̀ tẹ́ síke rẹ̀ tẹ́ mú búra yẹn ṣẹ ó ní wàá fàzọ àìmọ̀ nàkó tó bá rí bẹ́ẹ̀ ẹ máa sọ búra yín an tankufu an tankufu ha ma lam takun ala fili birin aw islahi bainan nas be sora ko bi ge mo búra búra búra búra torí pé da búra eh ngba lọ́pọ̀ lọ́pọ̀ gba àwọn yẹn bá be yẹn de mo bínú e bínú ah ko le so búra eh ṣe kàfàrà náà ni eh kàfàrà náà náà ni àwọn ko mo si wa si kàfàrà fún yẹn ni so yi para mo du yẹn gbe mo so to wa du mi wa lọ búra náà ah so e jẹ́ ká mo sá fún ìbúra o mo pọ̀jù wallahu ta'ala alam wọ́n ní kadhalika yubayyinu Allahu lakum ayatihi la'allakum tashkurun báyìí lolúwa ti ń ṣàlàyé àwọn àmì rẹ̀ fún yín kẹba lè máa dúpẹ́ fún un lórí àwọn orí bàǹtàbàǹtà tó lù ń ṣe fún yín yẹn lẹ́yìn eléyìí wọ́n ní ayyuhalladhina amanu innamal khamru والأنصاب والأزلام رجس من عمل الشيطان رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون Ọlọ́run ní àpẹ̀yìn olùgbàgbọ́ òdodo ìnámanàkọ́mù ṣe ẹ̀rí ọtí mímu àti gbogbo tó bá máa ń mú ni húnrìà ọ̀nà àlọ́kọ́mù rò kúlùmọ̀ yá kọ́mọ́rù làákìlì gbogbo tó bá máa ń yíyan ńlá káyọ̀ ní kọ́mùrù nínú tá à ń mu àbí tá à ń fà ogun tá à ń mu pé tá a bá ti mú báyìí láàrin ìṣẹ́jú márùn-ún sábàlàkà méjì sókè mélòó nìyẹn ìyẹn ní mẹ́ta mẹ́rin ni ó ti di kọ́mùrù ogun tẹ bá fà náà láàrin ìṣẹ́jú méjì mẹ́ta èèyàn ní jẹ́ta rẹ̀ wọ́n kọ́mùrù náà ni ìnàmọ́nà kọ́mùrù gbogbo tó a ti ń jẹ́ kọ́mùrù àlè mú skiru lẹ́dí ìkọ́mùrù làákùn ìkọ́bìrì àkìlà gbogbo tó ti máa mú ní hún rìrà tó máa ń yí làákàyè kódà kó jẹ́ drug kọ́mùrù náà ni haramu náà ni ẹ gbọ́dọ̀ mú anábì wa sàlàyé sallallahu alayhi wa sallam ó ní máa àṣkárà kẹsìrọ̀ tán fakọlélòhù haram anábì sallallahu alayhi wa sallama ó ní in bá máa mú ní hún rìrà lọ́pọ̀ pé a ah, kí ẹ̀ tó lè mú ẹmú yẹn kó tó lè pààyàn kí èyàn tó lè mọ̀ pé òun mẹ́mu pé èyàn ojú ọmọ sùúrà èyàn ò mu èyàn ò mu five litres. onífàkọ́ nínú haram dírọ́pù kan rẹ̀ dírọ́pù ẹmu yẹn kan báyìí haramu ló náà haramu ni bẹ́ẹ̀ náà sì ni pé nítorí pé kò bá tó one thousand litres tẹ́ ẹ bá mú kò ní pa yín kò ní pa yín ẹ̀ lé ń hó yàrá láì kì í ṣe khamru kódà kó jẹ́ pé atara kọ́mùrù ló ti wá sálàyé ti ó pé atara kọ́mùrù ló ti wá ìsìhálà wọn fẹ̀rẹ̀ sí kọ́mùrù tí kọ́mùrù bá pẹ́ ńlẹ̀ yóò ìsìhálà ìlàhálà ti ọkọ̀rọ̀ wọ́n mọ̀ change sí condition mi tẹ́kítẹ́ bá mú ò lè pààyàn sọ àwọn afọ́ àfọ́kọ́ ìmọ̀ ìyẹn kì í ṣe kọ́mùrù ìyẹn láti jọ sí àwọn àwọn àwọn mẹtíl tó ń bẹ ní perfume ẹgbẹ́ látara kọ́líkì náà ni àhà ṣùgbọ́n àwọn ní àwọn bàbá àwọn ní scientist ọjọ́ ká mọ̀ yìí pé kò sí bí mẹ́tíìlì ṣe pọ̀ tó ní ọ̀sẹ̀ lé kò sí bó ṣe pọ̀ tó láyè kò lè pààyàn bí èyí ò lè mú bẹ́ẹ̀ mọ́ra ẹ̀ tó bá tí ó wà níbẹ̀ àwọn kò sí kì í ṣe fídíò àti ṣe fídíò yìí bá wò ọ̀rọ̀ tí ọ̀rọ̀ yẹn ìkan náà brothers àti tó ṣe chemistry tipẹ́tipẹ́tipẹ́ ó ti sọ̀rọ̀ yẹn tipẹ́tipẹ́ so bàtà gbé sínú táàfà sọnù fíkìú bábìlì stihala tí ìsìhálà tó bá ti tẹ̀lẹ̀ sí khamru tó ti kúrò ní state of intoxication rẹ̀ tó kò lè kò lè ẹ̀ bá àwọn drum kò lè pààyàn ìyẹn ṣe kí ni o yìí ṣe khamru kódà kó máa rùn kó máa rùn khamru irú spirit tá máa fi tọ́jú ọmọ yẹn hàn spirit yẹn ẹ̀pọ̀ akọ́ akọ́ akọ́ ọ̀yàn ṣùgbọ́n bí spirit yẹn ṣe pọ̀ tó mẹ́tì ni bó ṣe pọ̀ tó yẹ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ṣẹlá ti spirit báyìí ẹ mọ ẹ mọ pé ah kìíní ìfọ̀sẹ̀ akọ́ọ̀lì tó wọ lọ́hù ta'ala àlẹ́ tó yẹ kì haram wal ilmu inda inda ìdí nìyẹn tó yẹ pé gbogbo à ń lo perfume yẹn kí wọ́n dá mọ́ra ẹ pọ̀ yẹn ni alcoholic content alcoholic content tó máa táwọn ní science láwùjọ gòkè content yẹn púpọ̀ rẹ̀ lè haram ni tí wọ́n fi lè pààyàn kálá wallahu ta'ala fàlẹ́ àlàyé nìyẹn nípa àlọ́kọ́mùrù ó ní ìnámalọ́kọ́mùrù gbogbo tó bá bá mú ni hún ìrà wàlẹ̀ mẹ́yìn sírì àti tẹ́tẹ́ títa alkimar tẹ́tẹ́ títa bàbá àjẹ̀bù inú tó kó bá àṣẹmí ayé àwọn mùsùlùmí kan lónìí nìyẹn ìmọ̀ ta tẹ́tẹ́ kó bá ti pawó kan ni ó dọ̀dọ̀ bàbá àjẹ̀bù tó bá ṣe driving lọ látàárọ̀ dalẹ́ àárọ̀ ọjọ́ kejì yóò ta bàbá àjẹ̀bù owó tó bá pa lánàá yóò pè sí méjì Allahu yóò lọ fi ta bàbá àjẹ̀bù lẹ́ni tó ń wá ìfà alhamdulillah láwùjọ mùsùlùmí kò sí títẹ́ títa kò sí tẹ́tẹ́ títa gbogbo mùsùlùmí ló ń ta tẹ́tẹ́ tó ń ta bàbá àjẹ̀bú ẹ lọ jáwọ́ tó bá ń ta bàbá àjẹ̀bú tó bá jẹ one million ten million lónìí nínú bàbá àjẹ̀bú náà ni wàá ná ten million yẹn sí bàbá wà lẹ́dẹ̀ẹ́ ẹnìkan jẹ bíi five million nígbà tó ó níyì wọ́n parọ́ jẹ́ aláì ó jẹ gbèsè kú ni ó ti kú o torí gbogbo owó ẹ̀ náà ó kọ́lé o ń kọ́lé o gbogbo owó ẹ̀ tó ń pa di tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ wọ́n lọ ìwọ̀rọ̀ bìnrin káàbà ó kú lẹ́ni tí wọ́n sízi mọ́tò rẹ̀ ní díẹ̀ sí polisi ẹ̀yọ́ ní pẹ́rẹ́ ní pẹ́rẹ́ ni wọ́n sízi mọ́tò rẹ̀ sí tó fi kú ó jẹ́ èèyàn lówó lọ́sibáwó tó jí rẹ̀ kó láti wọ́n sọ jù kọ́mpìnì wa kọ́mpìnì ra àwọn alágbàdo díẹ̀ àṣánú ẹ̀ torí pé ń tẹ́tẹ́ ni wọ́n lọ́ àṣánú ẹ̀ aṣẹ́wàásí fún adẹ̀ bá sọ̀rọ̀ lórí gbèsè yẹn bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ almost three years láfi pẹ̀tẹ̀ lọ́wọ́ pa ó báyìí tẹ́tẹ́ ni ah, aláyé ó sì gbẹ̀rẹ̀ tẹ́tẹ́ tẹ́tẹ́ ten ten náà ni kò bọ̀ agbádùn oúnjẹ o ó jẹ gbèsè kú ni. ó ní iná máa ń kọ́ lè máa ń ṣèrò ó ní wa lè à ń sọ́ọ̀bù bẹ́ẹ̀ náà ni àwọn òòṣà táwọn yẹn máa ń gbé kalẹ̀ yẹn àlà ń sọ́ọ̀bù ká máa gbé òòṣà kalẹ̀ wà là ń sọ́ọ̀bù kí ẹ̀ máa ta òòṣà ìwọ ni ó ń bá àwọn èèyàn gbé òòṣà táwọn èèyàn ń jọ́sìn fún tàṣàtàṣà ni ọ́ thousand thousand instead tiẹ̀ pé it's my profession i'm just making sculpture for them What I make sculpture yẹn fún wọn àwọn wà lọ́ mọ jọ́sìn fún iṣẹ́ burúkú ní iṣẹ́ rẹ̀ ó ní wàhálà azilamu kìdáhùn lè stiksam àti ìmọ̀ fi ọfà ká fi mọ́ pín nǹkan ká máa dáfá táwa fẹ́ pín nǹkan pé ẹ̀jí kiri kan wọ́n ló wàá gba tó pọ̀ jù kó wàá haram yẹn náà pè ní alazula àwọn lábáwá lásìkò jahiliya wọ́n mọ̀ ń ṣe bẹ́ẹ̀ haram ní lọ ní ríjì sun kọ̀bí sun mustakubiru àwọn kọ̀bí sun mustakubaru ẹ̀gbin ní gbogbo ẹ̀ ọtí ẹ̀gbin ní tẹ́tẹ́ ẹ̀gbin ní àwọn òsà ká máa ra òsà ká máa ta òsà ẹ̀gbin ní ká máa fi ọfà ká fi máa pín nǹkan ọkọ̀ ẹ̀gbin ni ó ní min amali ṣẹ̀tọ́n iṣẹ́ ṣẹ̀tọ́n sí ni ẹ bá mu títán ẹ bá mu títán òní ó lọ jalè káwọn èèyàn tó mu tí kán tó lọ káwọn fẹ́ táwọn àmì sọ́pà wọ́n fẹ́ lọ wọ́n fẹ́ lọ sam o wọ́n kọ́kọ́ drug ara wọn èyí lè jẹ́ ọmọ lúàbí kó lọ gbé mọ kó sì mọ pa àwọn èèyàn láì pé pé òun wọ́n kọ́kọ́ mú torí wọ́n kọ́kọ́ fò lọ́nà pé àwọn èèyàn ní jọ́n lójú báyìí kò ní símẹ́ǹtì your money on your life o ti pọ́n ba torí pé o ti orí ẹ̀ ti yí. ìbá fi kí wọ́n ti tẹ́tù náà lára rẹ̀ tó fẹ́ tí èrò kí wọ́n fi máa dà láàmú yóò tún mú mi pé òun ò fẹ́ rántí gbóǹkan tẹ̀ pàìwé òun tó ń bá tún láǹfààní àgbóǹpa òun tún pààyàn alàjẹ́ ìnà ìsìn sójà lọ́wọ́ mú gbó lọ́wọ́ mú gbogbo àwọn sójà lọ́wọ́ fàfà fàfà torí sẹ pàyàpàyà àwọn náà àwọn sójà lọ́wọ́ fàfà fàfà wọ́n fa ìfàkúfà torí pé ìfàkúfà yóò yẹ kó rí wọ́n máa sékìrì ọ̀gbọ́n sékìrì sójà tó mú gbó yẹ pé ó lè mú di ìgbà kó jẹ mọ́yàn ní mú kó kíkì yẹn kó ká yẹn lẹ́sẹ̀ <laughs> kò ní fi mọ́nítì yẹn bẹ̀ mà sòmìnà amali ṣètọ́n iṣẹ́ ṣètọ́n ní kọ́ọ̀bùrù wọ́n ní ṣúrùbùlù khamri humul ma'asi ìmọ̀ mọ́tí ni ìyá gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ẹ má fẹ́ máa dẹ́ṣẹ̀ fún wọn mọ́tí gbogbo ẹ̀ṣẹ̀ ayé èèyàn ti fún ìbáwọn torí khamri ẹni òní yóò mọ ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ lọ́sí zina lọ́sí mọ́tí yóò kò kí ẹ̀ ó ti gbogbo yó ponomarate ṣìkọ̀ká orí ẹ̀ ti yí ìtumọ̀ tolúwa wá fi sọ yí pé ríjì sàn ẹ̀gbin ni min amali shaitan iṣẹ́ èṣù ni fajitẹnibuhu fajitẹnibuhu ẹ yàgò fún falkhamru min amali shaitan ọtí mímu igbó fífà iṣẹ́ èṣù ni wàlẹ̀ mẹ́ńsírì tẹ́tẹ́ títa iṣẹ́ èṣù ni ẹni èṣù ni ó máa ta tẹ́tẹ́ tẹ́tẹ́ lélẹ̀ yóò máa dùn mọ́ nọ́mbà wo ló jẹ lónìí mi ò mọ ọmọ sí táwọn ọmọ kan ò sábà ọmọ kan nọ́mbà jáde kọ́ lọ́mọ sí jà á mọ̀ ọlọ́mọ jà bá wọn dé dì rẹ o. Ah! láyé jọ̀hún púùlù àwọn bàbá máa ta láyé jọ̀hún púùlù. ẹ ẹ púùlù yẹn ni ló wá ju àyẹ̀wò àbí àbí so modernized púùlù ni ẹ náírà bẹ́ẹ̀dì náírà bẹ́ẹ̀dì gbẹ̀gẹ́nìkan bẹ́ẹ̀dì ẹ́ eh? visibility draw eh, gíga ways away home min amali shaitan iṣẹ́ shaitan He says you ni o lè lákòójọ tó bá ń ta tẹ́tẹ́ o lè lè ká lákòójọ ah la láhàúlà wà lákòójọ bí láà ọmọ ìjà bọ́ọ̀sì àwọn olóògùn bẹ̀rẹ̀ ọmọ fi bọ́ọ̀sì yẹn bẹ́ẹ̀ wọ́n sọ pé olúbàbá yóò orí tí bọ́ksà ilé bá wí ní bọ́ksà ilé yóò òun bet pẹ̀lú fifty million dollars fifty million dollars owó ládìbá ó dìdẹ̀ méjì tí ìnáyà tó lù sí fifty million dollars ó dẹ̀ méjì <laughs> ah! bóò lórí èyàn ṣe ní yí mẹ̀yẹ o mélòó lówó ọ̀gá náà tí èyàn lù sí fifty million dollars lẹ́ẹ̀mejì ìyá máa lè ṣe ìtọ́nù bẹ́ẹ̀ náà ni ká máa ta òòṣà iṣẹ́ ṣètọ́nì ni àbí ká máa fi ọfà ká fi máa pín nǹkan iṣẹ́ ṣètọ́nì oníríjì sómìnà máa ní ṣètọ́nì alẹ́dí yuza yìí nù ṣètọ́nì ló ṣe é lọ́sọ̀ fáwọn èèyàn ló fi máa pe bẹ́tì yẹn lórúkọ bẹ́tì nàìjà náírà bẹ́ẹ̀t kíníkà bẹ́ẹ̀t no fashionable names ṣètọ́nì ló ṣe é lọ́sọ̀ fáwọn èèyàn tọ́ba ṣe advertisement ọtí mímu wọ́n ṣe advertisement sáàrin títì cronenbolt tìrìtìrì lájà bíẹ̀ àwọn tó dẹ́láwọ̀ àbí wọ́n á gbé síbẹ̀ àwọn jayéjayé ó jókòó ẹrùkọ́ ń gbádùn ayé wọn àwọn táyé wọn ti bàjẹ́ ẹ̀dáyé ti bàjẹ́ so wọ́n make it fashionable lẹ́rù pé àwọn ìsẹ̀mí yẹn ìsẹ̀mí tó dáa ni sòṣètọ́n ó sì tàzá yínú ẹ̀ fáwọn èèyàn ó ṣe é lọ́sàn fáwọn èèyàn tòmí ní àmàlẹ́ ṣe ìtọ́n ìtumọ̀ ẹ̀nìyẹn ó ní fájí tẹ́ni ìbùhù àyè àríjìṣu alẹ́ mọ́ àbàrùbìhì àni hábìlá ṣíà àǹtàfàlùhù ẹ jìnnà sí gbogbo ẹ̀ ìṣìtẹ̀rìbù ẹ jìnnà sí jìnnà sí tọ́sí ń ta tẹ́tẹ́ mọ́ gàrú kódà kọ́nà ọmọ ìyá pé wàá kéésì alẹ́ mi náà mi ò ṣé gbogbo tó bá ti ń ta tẹ́tẹ́ láyè ibi náírà bẹ̀t kéka yẹn wọ́n tó máa ń ṣe pọ́s níbẹ̀ rí ẹ má mọ gba pọ́s níbẹ̀ yẹn ẹ má mọ ṣe pọ́s níbẹ̀ bá ti ń ṣe náírà bẹ̀t àwọn bàbá ìjẹ̀bú yẹn àwọn náà ń sikin bàbá ìjẹ̀bú yẹn wọ́n á tún pé kí pọ́s ẹgbẹ́ àbí ẹgbẹ́ iṣẹ́ ìwọ́n ara wọn torí ọmọ ní kọ́sọ̀rọ̀ ọmọ nídìí owó ẹ má gba pọ́s lọ́wọ́ wọn wọ́n ẹni mélòó ló fẹ́ mọ̀ yìí pé àfáà tó lọ dó sọ́jú bàbá kì í sọ pé fẹ́ ta bàbá àjẹ̀bù alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ni wípé ààyè yẹn tó ti ta bàbá àjẹ̀bù yẹn ààyè bínú ọlọ́run bá ní tí bínú ọlọ́run bá sọ̀ kalẹ̀ yóò kọlu àfa ẹ̀rọ ní spọ́ọ̀tì yẹn ọ̀tàkùn fi tìrẹ̀ tán látòsí ìbánilẹ́dí náà zọ́làmù mi kùn kàn tó lọ́lẹ́ ìbẹ̀rù fi sílẹ̀ kan tí àjálù rẹ̀ bá dé kì í ṣe tó ṣàbòsí nìkan yóò ṣẹlẹ̀ sí. tòyẹ́ máa ń jìnnà sí ààyè ẹ̀sẹ̀ ni àfẹ́ ìwà lo bí ẹ̀wà lo pọ́s ẹ̀ kàn pa wọ́n sẹ́gbẹ̀ẹ́ kan ẹ lọ síwájú ó ní fàjítẹ́ ní búhù la'allakum tuflihun fàjítẹ́ ní búhù la'allakum tuflihun ẹjẹ́ ká máa yàkà sí ká tó máa lọ kó wà lè parí ó ní iná mayú ní ìdùn ṣe ìtọ́nù àyìn òkè àbàyìnà kó mú àdáwàtà wà lè àfihàn kọ́mìrì O mọ̀ kó tó wa. wá onínàmà yorédò ṣe ìtàn oní gbèrò láàrin yín ẹ̀yin ọlọ́tí àbẹ́yin mùsùlùmí tẹ́yin náà fẹ́ máa mutí àbẹ́yin mùsùlùmí tẹ́ lọ́rọ̀ ọgbọ́ tẹ́fẹ́ máa ta tẹ́tẹ́ àbí ta tẹ́tẹ́ àyìn òkè àbàyìnà kòmùlà àdáwà ó fẹ́ dá ìjálẹ̀ ìmúna ẹni lọ́ta olófẹ́ dálẹ̀ wà lọ́bàgọ́dọ́ àti inú níbí ni filhamri níbi ọtí mímu gbàtẹ́ bá jọ mọ títà tẹ mọ títà tẹ ẹ bá sọ́ra ẹ pàgò lórí ara yín. ọjọ́ bẹ̀rẹ̀ ọtí mímu ni ọmọọ̀gbọ́n alákọ̀ọ́kọ́ ìgbọ́ ilé ìkejì ìkẹta ìkẹyìn karùn-ún àtọ́jẹ́lẹ̀ ẹ̀ láì karùn-ún ọbẹ̀rẹ̀ sí PDP àti AC àti APC. àtìkù ló win last time time get out ni òbí ni ni àkíníkà ẹ mọ̀ wáyé mọ́ mo gbọ́ pé kẹtẹ́ lẹ́yìn èèfó gbọ́n ó bá pàgò lórí ìgéjì tí ò tó jà wàhálà ọ̀la àwọn ọlọ́tí bá dùrọ̀ àwọ̀ sí ẹlọ́wọ́ tọ́lọ́tí bá bára wọ̀ yẹ̀rí bí àwọn ṣe ẹlọ́wọ́ ẹ̀ka kúlọ́ fàjà láàrin yẹn tí ò tó jà mọ̀ pé ìjà ọlọ́tí kò dá sí tó tó bá lura wọn lónìí tán gbéra wọn lórí lónìí tán kúra lọ sí tó wá dọ̀la wọn á tó wá mọ̀tí torí pé ṣètọ́ọ̀nù ló ń kọ́ da wọn òní aṣáájú tiwọn tó fẹ́ tì wọ́n wọ̀nà. ó ní innama yuridu ṣètọ́ọ̀nù àyìn òkè àrà ìdákùnmùládá wàtàwà lọ́ba gòdó àfihàn khamri wal maisir wayasuddakum an dhikrillah ó sì fẹ́ fi ọtí mímu àti tẹ́tẹ́ kó àìrójú bá yín níbi ìrántí ọlọ́run ọba ní ẹ dákun ẹni tó mọ tí yóò bóòlù sì fẹ́ rántí ọlọ́run ọba ẹni tó ń ta tẹ́tẹ́ tí tẹ́tẹ́ ń dùn mọ́ lọ́wọ́ bóòlù sì fẹ́ ó fẹ́ kó àìrójú bá yín ni ní sọlá àti níbi kété wọ́n ní àsọlá tò níbẹ̀ yẹn wọ́n sọ wọ́n ní kọ́ sọ̀hàbì torí pé sọlá inú zikiri láàyè ló náà wà ṣùgbọ́n láti sọ pé inú zikiri láàyò sọlá tó wá ó kà mọ̀mọ́ ńbẹ̀ ó sì wà lára ti ṣèitán tó máa ń fi ọtí mímu àti tẹ́tẹ́ títa ó fi máa ń kó àìrójú bá àwọn èèyàn tí wọ́n ṣe ráyè tiẹ̀ wọ́n sọ pé zikiri alkhos badal am zikiri khos badal so asọlá rẹ̀ ní khos la oni am nínú usulu fikri ó ní fàhálà àǹtòmùntàhún olúwa wá ó tó wá ń bèèrè lọ́wọ́ àwọn ẹrú rẹ̀ fàhálà àǹtòmùntàhún sẹ́ẹ̀wá ní jáwọ́ ń bẹ̀ ẹ̀yìn èèyàn sẹ́ẹ̀wá ní jáwọ́ an ìtìyà ní ìhìmá sẹ́ẹ̀ ní jáwọ́ níbi ọtí mímu àti tẹ́tẹ́ títa ìtahù ìtahù ń bẹ̀ wọ́n ní wàhálìhìl ni ni ọtí mímu wa kulli muskini agbóhùn tó wá mú ní hún rira qalilan aw kathiran ó kéré ní àgbo pọ̀ wa fi tarimi ní kìmá bí anwa'ihi bẹ́ẹ̀ náà ní ìpìlẹ̀ ní àyà níbi jíjẹ́ wọ̀ tí tí tẹ́tẹ́ títa náà jẹ́ wọ̀ ní gbogbo ojú pọ́n tí tẹ́tẹ́ títa tó máa ń gbà wá abúlé wa wá ó sọ wá ní mùsùlùmí dáadáa. kó mọ́ sọ wá ní mùsùlùmí jágajàga kó já lè mọ́ jọ́sìn fún lójúpọ̀nà tó dáa. sallallahu ala nabiyina muhammad wa alihi wa sahbatihi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.